Kọ́yinsọ́lá fún mi nǹkan sí ni tó bá wagun ò lè ó fẹ́ pa mí. kí lè tó yóò lè nà mo débi yìí sìn ó sọ pé kí n rọtí fún ẹ mo lówó tó wà lọ́wọ́ mi mo fẹ́ fi jẹun ni ó gbọ́dì mi títí tí mo fi ra ọtí ẹyọ kan fún ẹ ó tún ní fún ẹ kàn sí ṣé kí n lọ jalè fún ẹ ni ó ṣe lọ pé Kọ́yinsọ́lá kó wá fún ẹ kàn sí ní mo kò mọ̀ sí. ẹ wo báyìí sẹ́yìn ọmọ ẹ̀kọ́ yẹn tàbí rẹ́rìn yẹn kò fọ́ ni o bẹ́ẹ̀ ni kò fọ́ ni mi lè parọ́ fún yín àmọ́ àjẹ́ ọgọ́ màá ni wọn nọ mi gidi maa ni dẹgbẹ wọn nọ mi wọn nọ ìta kure wọn nọ mi gidi maa ni àwọn bẹ́ẹ̀ sọmọta yẹn mo dẹ̀ gbọ́n junction by junction lọ́sẹ̀ ń gbowó for two hours mo ti jà wọn sí tábàkì wọn owó mi dà ẹ̀ṣẹ̀ ni gbẹ́ lẹ́nu mi ọdún twenty ah èmi graduate mo kàwé ẹ eh, mo ah god ìdúwà ìdúwà èso mi ò mi ò wá sáà lórí mọ ara o. ẹ wo ẹdùn náà graduate graduate ẹ máa ń pariwo yìí èmi ò mọ bó ṣe máa ń sound létí ti yín o níṣẹ́ ló máa ń sound létí tèmi bí ìgbà tó yẹ pé èèyàn kàn mú ẹyin dání báyìí kò dẹ̀ jùlẹ̀ fọ́ tó bá yẹ pé mi gan mọ̀ ni gbogbo yíyẹ̀sì mo lọ wéèsì ní ìsúnṣan ẹ̀mí ní ló ń tèmi màá ti lọ sọ́sọ́dì màá ti lọ bẹ́ẹ̀ sí olú ọmọ màá ní aláyé ẹ fẹ́ mi ní junction kan kémi náà máa gbowó màá ti di bàbá olówó báyìí njẹ́jẹ́ ah, mo wí pé jẹ́jẹ́ mi ni mo de táì mọ́rún láàárọ̀ mo wọṣẹ́ tàǹtọ́sà mi mo dẹ̀ gbé pálí mi sẹ́gbẹ̀ẹ́ báyìí mo ń lọ mo wáṣẹ́ lọ njẹ́jẹ́ mo wí pé company tí mo lọ bó ṣe gbogbo papers mi tán báyìí wọ́n ti congratulate mi already pé ògbó ah, ni o a fẹ́ lu ẹ o ọmọ bàbá olówó kan from somewhere ó kàn dé ni ẹ mọ̀ pọ̀ mu wọ́n mú lẹ́sẹ̀kẹsẹ̀. wọ́n wá ìṣẹ̀wá ń sọ fún mi pé kémi lọ mú five years experience wa láì ṣe downfall driver ibo mo ti fẹ́ rí èmi graduate mo ṣẹ̀ṣẹ̀ ṣe tán. ibo náà ti fẹ́ yẹ kó rí ah, ah. dáràn nílùú yìí o. ìyẹn ló jẹ́ kí n wá mọ̀ wípé sari graduate graduate ẹ̀ máa ń pariwo lu ìgàn ọ̀ kò ní mímì sí mi kò ní mímì sí mi. sori aláwọ̀ ah, lórí ọ̀rọ̀ tó sọ lórí ìwé a lè ṣe láì kàwé náà ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan kan tí ò yẹ yín. ṣe rí ìwé náà tí wọ́n sọ̀rọ̀ ń pa yìí téèyàn ò bá kàwé aṣẹ́rú ẹgbẹ́ ẹ̀ tí èèyàn ò bá kàwé láyé dípò kò ráyé wá ni téèyàn ò bá kàwé ààyè kan wà tí ò ní lè dé ẹni tí ò bá kàwé má jẹ́ kí n tàn yìí bí ipò wa ṣerú ẹgbẹ́ ni ah, lọ́dọ̀ ní ká kàwé àwọn òbí tó dẹ̀ ràn wá níwèé yìí wọ́n ràn wá níwèé nírètí wípé kí iṣu ọmọ jiná káwọn lè fẹ̀yìntì jẹun ọmọ ni ẹjọ́ báwo làwọn òbí wa yìí fẹ́ jẹun wá níbi kàǹbá káàkiri yìí ah, kò yé mi o ah, ẹjọ́ kò yé mi kéde máa wò ó kí n ṣẹ́jú àwọn òbí wa tó ràn wá níwèé o ẹjọ́ òluwa yìí ni jẹ́bi lípin nínú ìlú yìí téèyàn ò bá ní èèyàn lẹ́yìn kò lè jẹ́ èèyàn. sórí ọ̀rọ̀ títí ẹni máa tẹ̀ làákàyè wà nínú ọ̀rọ̀ títí. ẹ wo òótọ́ ọ̀rọ̀ ló sọ o sórí ẹni tí ò bá ti lẹ́ni lẹ́yìn lu yìí wọn kò máa fìyà jẹ lájẹgbé ni even tí èèyàn bá lówó lọ́wọ́ èèyàn tún gbọ́dọ̀ mọ èèyàn pẹ̀lú ẹ̀ lè tó túmọ̀ sí òwe àwọn Yorùbá tí wọ́n sọ pé ajá tó bá ti lẹ́ni lẹ́yìn á pọ̀ bọ́. ń parí bí ọtí ni. kí ló ṣe kí ló ṣe ọkọ yìí. ó má má fi ronú lọ parẹ́ ẹ̀ dànù ó má fi ronú parẹ́ ẹ̀. èmi ò láàárọ̀. òbí ó ti jìnnà gan-an. ẹ̀kọ́ tó ń ro kí ló ro kí ló ro. mo kọ́ ìmájì pé bóyá akọ̀rọ̀ àjọ gẹ̀ẹ́tì akọ̀rọ̀ gẹ̀ẹ́tì ìbọn àwọn jalè àwọn rọ́ọ̀bù láti ní owó lọ́wọ́ ti mí kẹ́ ẹ̀ so àtibáde star olè olè star olórúkọ kan lù and of the day ọkọ̀dà mú wa àwa ọlọ́pàá mú wa wa pa ọ̀tá wa dànù. ìdíkọ̀ aláburúkú wo ló wà lọ láàrin ìdá yìí. mo kọ̀ sáyẹ̀ wo ló mi tẹ́ ọmọ fúnlẹ̀ òwò olúwa aláwọ̀ kílẹ̀ mi lọ́sọ̀ mọ̀mọ́ láìsọ̀ òwò ti mú wáyé. olúwa mi jà lè lábẹ́ ọlọ́run ṣé mo mo já lè. tó bá máa lárú ẹ̀ tó bá tún máa rírú nǹkan tó lórí má kà mí má wọn tó máa rí bẹ́ẹ̀ o èmi ò ní kú o a máa sọ̀rọ̀ dáadáa. ẹ wo ṣe rí nǹkan tí èmi ń rò ó yàtọ̀ sí imagination títẹ̀ èmi wòye pé ẹ jẹ́ ká tọ̀ àwọn onímọ̀ lọ ẹ tí ọ̀rọ̀ bá ṣàrí báyìí àwọn kan ṣàwà tí wọ́n súnmọ́ lọ́njà wa lọ ẹ jẹ́ ká tọ̀ wọ́n lọ ká lọ bá wọn pé kí ló dé tí ọ̀rọ̀ wa fi ń rí báyìí wọ́n á dẹ̀ lè ṣàlàyé fún wa wọ́n á dẹ̀ tọ́ wa sọ́nà nǹkan tí mo rò nìyẹn o. Ah, ẹ jẹ́ ká lọ ìyẹn gangan ni o ká sọ máwọn onímọ̀ o ti sú èmi o. táwọn ká sọ mọ ìbúra wọn ìbúra wọn ta fẹ́ lọ. Ah, ah, ẹ wáyìí ọ̀nà lẹ́tọ̀ ẹ̀jẹ̀ adúpẹ́ fọlọ́run ẹ̀jẹ̀ adúpẹ́ fọlọ́run ẹ̀tún jẹ́ adé ọpẹ́ náà ládé pé alihamudulilayi rabbil alamin ìdí tí mo ṣe ní ká dúpẹ́ òun náà ni wípé gẹ́gẹ́ bí wípé ẹ ronú ẹ mọ̀nà tó yẹ kẹ́ ẹ tọ̀ lẹ ṣe sádi ọlọ́run nítorí ọlọ́run lọ́ba tá a sádi ẹnìkan yìí sí ìbọ́lọ́run dòwò pọ̀ ó pàdánù ọlọ́run tẹ wá sádi yìí ọlọ́run náà ní wàá tó yín ọlọ́run náà ni ó là yín pẹ̀lú ògùn ọlọ́gbogbo ń tẹ́ bá wá bí gbogbo ẹ̀ níyanjú pẹ̀lú ògùn ẹ̀sìn ní ṣàṣetì lárúkọ lánàá bí wájú ọlọ́run tọ́. n tẹ́ ẹ bá wá mo ti bá yín ṣiṣẹ́ lórí ẹ̀ mo ti ṣe é sìtìyàrá lórí ẹ̀ ìtọ́nà fi hàn mí lórí ẹ̀ náà ni wípé gbogbo yín lẹ lájẹ́ lára gbogbo yín ni ògo ń bẹ lára ẹ̀ gbogbo yín sì ni ọlọ́run kọ tó lágbára nínú yín ẹni tí ó sì fi ń yé mi náà ni wípé tí gbogbo yín bá lè gbárùkù tìrú ẹni bẹ́ẹ̀ látara ẹni bẹ́ẹ̀ gbogbo yín náà lẹ́ẹ̀ padà jẹ́yàn lẹ́ẹ̀ là lẹ́ẹ̀ lù láyé ọlọ́run ò fi hàn mí jù bẹ́ẹ̀ lọ. nínú tọ́lá òfin hàn mí kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe àfa àfa ṣe rí àwa mẹ́rẹ̀ẹ̀rin tẹ̀ wọ̀nyí à ń ṣe ọ̀rẹ́ àná ọ̀rẹ́ àti kékeré ni kékeré láti ń bára wa lọ a dẹ̀ trust ara wa àmọ́nú ara wa dáadáa gidi ṣe rí ẹni tó bá jẹ́ tẹ́ ẹ rí nínú wa ẹjọ́ ẹ̀yẹ ká mọ̀ àwa mẹ́ta tó kù ní tí mo sọ ni pé àwọn mẹ́ta tó kù wọ́n á lè gbárùkù tẹ̀ǹtẹ̀ ẹ̀ bá mú ṣé tí tó bá jẹ́ pé mi ni tó bá dẹ̀ jóun ni tó bá jóun ni tàbí tó bá jóun ẹ jẹ́ ká mọ̀ ẹjọ́ tí ẹ a lè mọ bí àwa mẹ́ta tó kù Ah, wọn lè mọ báwọn mẹ́ta tó kù ṣe máa gbárùkù tèmi ẹjọ. ọ̀dà náà àfa mi ọlọ́run ò fi hàn mí pàtó ẹni tó jẹ́ nínú yín torí níta bá fi hàn mí a kì í sọ èyí tọ́lọ́run fi hàn mí náà ni mo ti sọ yẹn ṣùgbọ́n ẹ lọ kún fún bẹ́ẹ̀ lọ́run kẹsì máa ṣàdúrà. ẹjọ tó lọ àfa ẹjọ tó lọ àfa ṣé bẹ́ẹ̀ ṣe é sí àyẹn lọ ṣé ni ẹ̀rí bíyà ó ga láàrin wọn tó sígbọ́nlẹ̀ tó jọ mí. ó jẹ́ sàn o ògà jù wá lọ. ògà tó mi sẹ́ ẹ̀ ògà tó mi àmúgà jù yín lọ. jà dúró. Mm, tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ náà ni kò séwu. dúró ẹ mọ̀ bóyá ènìyàn bí ó lára. àfàlẹ́ ọ̀fàrà ṣe ẹ bá fà ń sùn o ẹ kò yẹ ọ̀fàrà ọ̀fàrà ṣe. ṣé tí ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ bá mi bẹ̀ wọ́n tó mọ̀ pé èmi ni kó lè gbárùkù tì mí. ẹ wo jàre àfà mò ń wò bóyá tèmi bá délé ti bá gbàdúrà tán ti bá sùn èmi ni. alẹ́ ni yóò tó bá jẹ́nu gbogbo yín ẹ ṣáàjì agbárùkù tira wa. ọlọ́run nìkan lọ́ba tó mọ̀ láàrin yín ṣùgbọ́n ẹ̀ ló kún fún bẹ́ẹ̀ lọ́hùn pẹ̀lú ògo ọlọ́run ẹ bá ti nífẹ̀ẹ́ ara yín gbígbàdúrà ó níbi. ó bá ti sùn báyìí màá má pè mí. tó àwọn àwọn ọ̀rọ̀ fún lọ́wọ́ ara wa ṣàlàyé fi pè mí ni. pẹ̀lú ọwọ́ ọlọ́run. bọ́ kí ló ń ju ẹ lọ́wọ́ tó fi jólẹ̀ ẹ́ kí ni problem ẹ kí ló ń wá kiri gan pàápàá ó ti di kó tí ń kọ ó tí ń kojú bọlé tó bá yẹ ọmọ ní kò lọ àǹtí kan kò lọ ẹ̀gbọ́n ẹ̀ kan kò mú mọ́mí ẹ̀ wá kò mẹ́ni bọ́ọ̀dì wá tó bá ti ẹ̀tọ́ àwọn yẹn ṣé yẹn lè sọ pé kò mú wọn lọ náà ni tó bá ti dọ́dọ̀ tèmi bọ́mí ò wá selfish tó bá yẹ ìgbà náà máa ní kò mú mi wá tó bá tún mú mi wá ìgbà yẹn ni màmá kọ dọ́là nulé ó ti ń tojú bọlé kúnlé kí ni kí ló ń wá ọgbọ́n tí mi ò ṣe fún ẹ kí ni problem ẹ̀ gan pàápàá mo sọ fún ẹ pé kó má wọrí gbogbo ayé ń balẹ̀ iná ọlọ́run máa ṣàánú wa ṣé kí ló tún fẹ́ kí n ṣe gẹ́gẹ́ bí obìnrin tí mi ò ṣe ṣe fẹ́ parí ni dúró náà ṣé bí mo ṣe jókòó sílé látijọ́ yìí ó tẹ́ ẹ lọ́rùn ni mo kàwé tán mo lọ sáàbù mo dé àríṣẹ́ àárí kankan àwọn ọ̀rẹ́ mi tún sọ pé bóyá ká jáde ká lọ sọ́dọ̀ àfà bóyá kàn bá wà béèrè kí nìkan tó ń ṣẹlẹ̀ alọ́ ń sìn mo dé mo ṣàlàyé nǹkan tán sọ fún ẹ òun sọ pé mo ti ń tójú wọlé ṣẹ̀ṣẹ̀ ni mo yìí sọ fún ẹ pé nǹkan báyìí báyìí báyìí la ṣe. ṣíṣe ṣoṣo ó wá jẹ́ kó yẹ pé bẹ́ẹ̀ náà lè máa lọ wọ́n máa sọ oríṣiríṣi nǹkan fún ẹ wọ́n gbọ́n gan o lè máa mọ̀ pé o ti ṣe nǹkan pé o ti ṣẹ́ṣó díẹ̀díẹ̀ èèyàn máa ń ṣẹ́ṣó bẹ́ẹ̀ bí èèyàn ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn síbẹ̀síbẹ̀ náà that is not the next thing tó yẹ kó ṣe option kò nìyẹn ẹ a máa máa gbàdúrà ni èèyàn máa tẹra máa dúrà ni ọkọ mi ṣoríṣi tó ń wò yẹn afúnilẹ́dìyẹ ẹ̀sìn gbòdìdí ẹni lọ́wọ́ ẹni ni èṣù kì í fún yàn kó má dúró tì í mo sọ fún ẹ àdúrà la máa tẹra mọ́ ó sọ ń ṣe ọ láwọn ọ̀rẹ́ ẹ ni èmi náà mọ̀ pé ìwà burúkú ò sí lọ́kùn ẹ òun kì í ro gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ṣọ́ra àwọn ọ̀rẹ́ ẹ yẹn mo máa wọ àdúrà fún wọn láti alẹ́ ìlọ ìfà bíríbírí ni màá fi ṣe máa bẹ̀rẹ̀ sí ń gbà wẹ̀ ni ọlọ́run máa bá mi yà yín ni ẹnikẹ́ni tó bá fẹ́ máa kọ́kọ́ mi níkọ̀ọ́kọ́ kọ́ bá mi yà wọ́n ni so ti gbọ́ má wọrí everything máa wà baby trust me and trust God. ọ̀run tẹnumọ́ pé màá tẹra máa dúra dúró ṣé mi kì ṣé ká sọ pé mi ì súnmọ́ lọ́hún tó ní àbí kí ni nǹkan tó ń sọ because ẹni tó bá ń gbọ́dọ̀ tó ń sọ sọ́mọ́ àdàgbé bóyá yẹn mo jìnnà sọ lọ́hún mi kì í gbàdúrà o àbí kí ni nǹkan tó mo fẹ́ sọ. mo ṣetán school àríṣe àrí kankan akọ̀wọ́n ní káàkiri àwọn ọ̀rẹ́ mi ti sọ pé ń sìn ká débi kan bóyá ọ̀dọ̀ àfọ àbí nǹkan o tàbá débi bí àrí lè sọ̀rọ̀ ra wa mo délé mo ṣàlàyé fún ẹ̀ sìn. má gbàgbé ọ̀rọ̀ mo gbégi kúrò lọ́nà ọ̀la mi ò má jẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ gbogbo rẹ tó tọ́ sí mi káráyé má má fi wọ́n mi ṣe owó ọ̀ọ́ kò sílé. nítorí pé mo pe aago ẹ̀ aago ò tù wọ́n lọ mo pe bí ẹni ló máa wà tó ń pè máa tiẹ̀ á níbi táwọn lọ́dún tẹ́lẹ̀ ọ̀rẹ́dì. àgbà tẹ́tí pé tí nọ́mbà ò ti lọ yẹn kò yẹ kẹ́ wálé ó yẹ kẹ́ dúró ìgbà tẹ́ bá get through sí ni ìgbà tẹ́ wálé mi yẹn understand nǹkan tẹ́ wá ṣe. Ah, no mo fi bẹ́ẹ̀ lè máa wà ní wá stand. uncle kò sí nílé. ṣe rí pé ẹ̀yin lẹ̀ ti gate wa a dẹ̀ kí n sílẹ̀ so bóyá kẹbọ́tà kí n lè ti kò sí nílé tẹ bá ti get through kẹrí bára yín sọ̀rọ̀ lórí. sorry tí máa tí máa gbọ́ yìí kó tó ń sọ fún mi kí n pé um, kí n jáde òun fi style lé mi àbí. kí ni dákín sọ pé ẹ <laughs> eh, mo lójú àbí nǹkan. Oh, it's okay now anyway tó bá dé. Ah! sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. I love. nǹkan tó gbé mi padà wá gbogbo ni pé nǹkan tẹ́ sọ pé rí wípé nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn pé ẹnìkan ló máa lówó nu wa afáìwò mo fẹ́ kí bá mi wò pé kó jẹ́ èyí mi ṣó ti yé yín even gbogbo ẹ wá tún wò kó máa jẹ mi náà ló mú ẹ wò mo fẹ́ kí bá mi yí ṣó ti yé yín kí ṣáà ṣe kó jẹ́ èmi gangan gangan afáwọn fẹ́ lówó. afá mi. bàbá ọlọ́run gbàdúrà wa. àmín ẹ̀yin dàrún àmín ọ̀làna olúwájú ọlọ́run gẹ́gẹ́ bí n tí mo sọ fún yín nígbà tí gbogbo yín wá bí. ẹ rí wípé ńgbà tẹ ẹ̀yin mẹ́rẹ̀ ń débi n tí mo sọ fún yín ni pé tọ́lọ́run fi hàn mí ni pé nìkan wà láàrin tí ó lówó táwọn tó kù máa jẹ lábẹ́ òun ni ó sọ àwọn tó kù dọ́lọ́lá àfi hàn mí jù bẹ́ẹ̀ lọ. ẹyin bàbá inú ẹ rí fúnra yín mo fẹ́ kó jèmi ni màá lówó tí màá gbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó kù yẹn. àfàyè má rò kó bí a ti bá lówó mi ní tọ́jú wọn má tọ́jú wọn. ẹ wo gbogbo ọ̀nà tó bá wù kó gbà ó ti àfà mo fẹ́ kó jẹ́ mi mo fẹ́ kí ẹ ràn mí lọ́wọ́ kó jẹ́ mi ni màá lówó yẹn mo fẹ́ lówó àfà. irú ìrànlọ́wọ́ wo lẹ fẹ́ kí n ṣe fún yín gan. àfà ẹ ò mo fẹ́ kí ẹ bá mi dọ́gbọ́n sí. ní tẹ́ ń gbìyànjú àti sọ ni wípé ẹ fẹ́ ṣẹṣẹ owó. àfà òun kò ni ẹ wo ìyá kò sẹ́ni tí ṣe wù. <laughs> oògùn owó ó mà lágbára nítorí pé ní tí ó gbẹ̀yìn oògùn owó ó lágbára ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ rú dáadáa ẹ rò ó re nítorí wípé ẹnìkan yẹn ṣoògùn owó kó má padà bá kábàámọ̀. bàbá ẹ wò torí Ọlọ́run ẹ fi gbẹ̀yìn lẹ̀. ìgbẹ̀yìn kéré gan-an ogun wọn tó wà lẹ́yìn. ìgbẹ̀yìn ni ẹ rò ẹ bá rò bẹ́ẹ̀ nítorí gbogbo ẹni tó bá ṣoògùn owó láyé hmm. eh, tí ò bá padà fi nǹkan dín nǹkan yóò padà fi nǹkan dín nǹkan náà ni torí ẹ ẹ bá ṣe sùúrù kọ́lọ́hún yan ẹni tó fẹ́ yàn láàrin tó bá ti yàn gbogbo ilẹ̀ kára onítọ̀hún ṣoríire sọ yìí lórí ọ̀rọ̀ tẹ̀sọ̀ gbẹ̀yìn tí mo máa ń yẹn sọ̀rọ̀ ẹni kì í ṣe sùúrù ẹ wọ sùúrù kún ojú orí mi ẹ wò mí dáadáa hmm. ìgbà mo fẹ́ ṣe sùúrù dáa àpá ò ti sú mi mo fẹ́ dọ́gbọ́n sí i. kò sẹ́ni tọ́lọ́ ń gbàgbé tọ́lọ́ dá mi lójú wípé ó lè jẹ́ ẹ̀yin náà lọ́lọ́run ó padà ṣoore fún un ṣùgbọ́n tẹ́ ẹ bá ti sáré kánjú nígbà yẹn tẹ́ ẹ ti fọwọ́ ara yín fa oore yẹn lójijì wá sọ́dọ̀ ara yín bóò ni ó ṣe rí nígbà tó sì já sí pé tó bá ṣe pé ẹ ti rú ẹ ti ríru ẹ̀yin mẹ́rin lẹ wá bí. bẹ́ẹ̀ni. ẹ̀yin nìkan lẹ padà wá nísìn ṣé wàá rí ní tẹ́ẹ̀ṣì ni pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó kù nínú àwọn ọ̀rẹ́ yín àwọn lẹ́ẹ̀ lò. tẹ́ẹ̀ fi ṣáájú owó. àfàṣe tí n bá ti lo àwọn mẹ́ta yẹn ọ máa kú ni. Hmm. kò sí ní tí ó ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ta. ọ lè kú. ẹnìkan ò ní kú nínú wọn. a ah, ẹ jẹ́ kí n lò wọ́n ah, ah, ẹ jẹ́ n lò wọ́n. Hmm. ṣùgbọ́n kìlọ̀ wà ń bẹ o. kí ni kìlọ̀ náà ìkìlọ̀ tí ń bẹ́ńbẹ̀ náà ni wípé ẹ gbọ́dọ̀ fún ẹnìkan lówó nínú wọn lówó tó tó ṣoríire. àfàó simple ṣẹ́rí kò sí olówó kan náà láyé yìí tó fẹ́ kẹ́ lómi ní bí ká máa ṣerú ara wa ló máa ń rí lójú wọn. ẹ wò ó ẹ jẹ́ ẹ jẹ́ kí n lò wọ́n. tẹ́ ẹ bá ti mú eléyìí ṣe tẹ́ ẹ sì fi sọ́wọ́ òsì tẹ́ ẹ fi jẹun tẹ́ ẹ fún wọn lówó tí ó yẹ kán fi ṣoríire ìyókù kiri wájú ọlọ́run. àáfà màá lò wọn ẹ ò mú morúkọ wọn if mo morúkọ ya àwọn ìkẹta ẹ mú wọn. ẹ forúkọ ya wọn lẹ orúkọ wọn lásán ni mo mọ orúkọ àwọn méjèèjì pẹ̀lú òkú ọlọ́run ẹ ti lówó ó ti tàn án ẹ ti lówó ẹ wá máa lọ. ṣé wọn ò parọ́ ẹ̀ irọ́ ló ga o ah, ah, ah. bígì ni o bígì bígì bígì bígì bígì ni o ẹbí ẹbí ẹbí ọ̀fọ̀ ọkọ ni. irọ́ o ṣé lóòótọ́ ni. ìtumọ̀ ni pé ìwọ ni àáfàá ń sọ. Ah, ah, òkè tí ṣe béèrè lọ́wọ́ mi náà ah, ọlọ́run ti ṣe ìyanu ìwẹ́rẹ́ náà. tó bá ti jóhun ẹja àgbà fún un. àbí àdé àdígbà fún àdígbà fún àdígbà fún mo lọ lé nìyẹn wọn ti lé o àgbè fún ẹ o ti yẹn sìn o sọ fún àwọn náà pé láìpẹ́ láì jìnnà àná àwọn tó ní tiwa. ó máa kárí wa láìpẹ́ yìí. èmi ti gbà fọ́gà tèmi o. ọ̀gá mẹ́lẹ̀ <laughs> ojú ẹ o. ó dà ní ìjọ ká mú mi ká mú mi gidi. àwọn tó wẹ̀ àti ọdún yìí àbíkáwé o. ẹ jorí tó ń sọ nìyẹn pé ẹ fún wa ní ọtí àdúrà ọ̀rẹ́ wa fún wa lọtí àdúrà kà ṣàdúrà sọkọ yìí. káfọ́ káfíń ó jẹ pò. gbé ẹ ẹ má dara yín láàmú èmi náà sì múra yín dání ni a gbọ́dọ̀ wẹ̀. mo ti múra ẹ̀ dání. àwọn jẹ́ bá ẹ irọ́ ọ̀rẹ́ mi ó ṣì wà gbọ́ kì í ṣe ọtí tí wọ́n fẹ́ mu alẹ́ ìta fẹ́ fi wẹ mọ́tò. ẹ ẹ táwọn fi wẹ ni táwọn pọ́ǹpù táwọn aṣíṣí tó àti pò. à ń tọ́ pátá máa pọ́ǹpù. nǹkan tí agbára mi gbé láti rà fún ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ fi wẹ mọ́tò ìlélẹ̀. ẹ jọ ṣe ọtí tí a máa ṣí tó máa ṣe pò rí. nǹkan tẹ máa ṣí tó máa ṣe pò tẹ máa pọ́ǹpù náà lélẹ̀. ẹ ẹ jọ a máa fi ṣàdúrà sí mọ́tò yìí. ẹ ẹ bóyá bóyá bóyá bá ti gbélé tán a ti máa lọ gbọ́dọ̀ jẹjẹ lọ sí gbà bí a máa lọ sí báyìí. ìwà ìdè tí èèyàn di èèyàn ní nǹkan tó ń di fún yín láti fi ṣàdúrà sí mọ́tò yìí. ele ẹsẹ̀ tún béèrè o. ele pásọ ẹgbẹ́ fẹ́ ṣàdúrà. ẹjọ máa ṣàdúrà yẹn lọ o ṣàmọ̀ pé mi lálejò hmm, kò sí wàhálà tí ilé oge náà tó ge jẹ àlejò kan wà nílé pẹ̀lú ṣé bó ti mọ̀ ẹlẹ́wàá ṣàkóso fún ààrẹ náà yìí kí wọn àkọ́ lánà tẹ́lẹ̀ náà wọn kò kí n ṣàdúrà sí ààrẹ àgbáyé kan lòún gbẹ bá dé ó ti yẹ ẹbí àdó àdé ẹbí àdó. ẹ gbà mí ẹ dúró ṣé lè yí ìkéré ni àbí kí ni nǹkan táwọn ẹgbẹ́ yìí sọ ṣọ́tí tí mo ra ìkéré ni àbí kí ni nǹkan tó ń tíra ẹ̀ sọ. ìrírí fámuwádà kàlíkà junior boy mọ fami wù sí daika. I be the girl dem sugar. ancestor. Ah. mila mila ti. life na toxic as sugar. ayé tí mo wá mi ò wá jẹyà. mo ti ṣe ribomi pẹ̀lú ra padà. mo dẹ̀ ti fọwọ́ wẹ̀wọ́ pẹ̀ lágbàlagbà sí mo ní bàbá ti ṣèlérí pé mo máa débẹ̀ mo ti lọ mọ yín lọ́wọ́ ẹni mi ṣe máa lọ bẹ́ ọ cause mo ti fèèyàn mi mọ̀ ṣọ́rọ̀ mo ti dáwọ́lé ayé mo ti mọ̀yàn mo ti dáhùn lé ayé yẹ́yẹ́. hello mo wà ń ta. bílà bílà tì tì mo ti dáhùn lé ayé mr jẹgẹdẹ rísínà tí n kó mi jẹ àwọn onúfẹrẹ kò jarí pẹ̀lú ìfẹ́ kí n jẹ kátà gbàṣà mọ kúrò lọ́dọ̀ mi ṣùgbọ́n ègé ṣiṣẹ́ ń tẹ̀lé ẹni ògbédè agbèkè ẹni ọjà agbọ́fẹ̀ óyá ege dj bring it back again. èmi ọmọ mọ́ni mọ́ni mo ti mọ junior boy èmi ọmọ mọ́ni mọ́ni mo ti mọ gds èmi ọmọ mọ́ni mọ́ni mo mọ charles lawal èmi ọmọ mọ̀ọ́yọ̀mọ̀ọ́yọ̀ kó dẹ́ẹ̀dì kó dẹ́ẹ̀dì. ah ah fred ni. <laughs> kí ló ń ṣẹlẹ̀ ó yá jamalo jamalo ó ti ń dúró díẹ̀ látẹ̀. ó tiẹ̀ dábẹ́ wo ó ṣọ́ pé ẹni tó pè mí fún ṣé ṣọ́ọ̀bù àkà ni. ọ̀nà ìṣìbá ó ṣe oúnjẹ kò mọ̀ náà ṣọ́ọ̀bù àkà mo kàn ní kí kọ́kọ́ pè wọ́n náà kí n tó pa àwọn other people wá lọ jẹ owó ẹ̀ owó wà ẹ̀ ọ̀rẹ́ mi má worry everything let's go. mo ti dáwọ́ lé ayé mo ti mọ̀yàn mọ̀yàn mọ̀yàn mọ̀yàn mọ̀yàn mọ̀yàn mo ti dáwọ́ lé ayé jẹ́jẹ́ kí ni mo gbé ẹ̀yìn tèmi kò ṣe kí ni ọba dé ẹ̀mí o. ọba go adé ẹ̀mí o. làwùlàwù bídò adé ẹ̀mí o. ábìdì déndé torí mo sì mọ̀ ẹ̀yàn mọ́ lọ jẹ́ ń dúdú. yes sir. ẹ ra sir. ẹ sir. yes sir. ta ló béèrè mi. kò sá tó béèrè ní sir. Báwo ni? Ṣé fi ìwà darling. Báwo ni? Báwo ni? Ah, mo dáná fún ẹni náà. Lábàjọ́ hmm, mo ṣàrí pé everywhere kan thousand some bakan bakan ni. That's my nice. Kọjá bẹ́ẹ̀. So how Favorite ẹni mo ń ṣe fún Are you serious? Yeah, trust me now. Um, now ṣé kí n bẹ set table now or wà lọ ṣáwà ni? No, I didn't go go shower. For shower. Yeah, shower. Yeah, shower tomorrow no wàhálà ìyẹn náà wọ́n fílì nǹkan tó ṣe trust me now <laughs> oh ṣé right ẹ̀ ló ṣe fún ẹ you see àwọn fàṣẹrù ti dé. kí la jọ ń fa. kí ló ń ṣe é àyíbárúbà ni wa ṣẹrù ti dé ṣẹgbówó bọ. kí ló kàn ti pẹ̀lú ṣàgbówó bàbá gbogbo ẹ̀rù kí ni wọ́n já kọ́ńténà lé ni. ṣe é mowó bọ̀. ẹ wo kí ló kàn ti kún gangan. ò ṣe sori tí n bá ti ń béèrè lọ́wọ́ ẹ pé ṣe é mowó bọ̀ má máa fọkàn tó dọ̀tí wò mí mi ò lè kó amúrọ̀bà wọnú ilé yìí sórí àwọn tí mo máa pè pé ọ̀gá tí gbowó dé ẹ̀ wá gbà owó lọ́wọ́ ọ̀gá àwọn yẹn á fún mi ní commission ìmí adéfowó náà commission bá ṣe máa máa jọ survive nìyẹn a máa fẹsẹ̀ rìn pẹ́ o ká mo fún ẹ a máa fẹsẹ̀ rìn pẹ́ o. Hmm? ọ̀rọ̀ yín yé mi ikùn yín yẹ fẹ́ kó lọ́lẹ̀ rárá. kó lè lọ́lẹ̀ láìláì owó ẹni kókó ṣáà ó fa àṣẹ gbé bọ̀. ẹ wo bí sẹ́rí bóyá ìwà ìní ìsàjọ́ ń fa ni ẹni tó wá fẹ́ jámọ́ lọ́wọ́ là á mọ̀ ẹ má bí ọ̀rọ̀ lọ́mí ṣe lẹ́tà àjọ ń fa ni àmì tó fẹ́ jámọ́ lọ́wọ́. ẹ̀rọ àmì. lẹ́tà. wọ́n ti múlẹ̀ kò fẹ́ sọ kankan rárá owó eh, tí màá mọ̀ sí. ọkùnrin wò. Bàbáríkà, oúnjẹ yín rè. Alógọ́ṣà, ó bàtẹ́ṣà yín rè bàbáríkà, bàbáríkà oúnjẹ yín nìyí mo dàgbà tó láti bí ẹ lọ́mọ as a matter of fact mo dàgbà ju ẹni tó lè bí ẹ lọ́mọ lọ èmi làwọn ẹgbẹ́ jẹfẹ́ àyàdúkà kò tiẹ̀ síkúlẹ̀ kò sí respect kò ní à ah, dáàdi wa o ṣé dáadáa lẹ́wà o oúnjẹ yín ni kí wọ́n lá dáa fún ẹ o àbí. ọ̀rùkà ṣé àpè staff jọ ni wà nílé yá adó ń gbowó oṣù ni kí ló gẹ̀ nù ta kí ló bá kí ló bá gẹ̀ wà nù ọ̀rẹ́ lè mi ìfẹ́ wà lá tí wọ́n ṣe jẹ́ staff tí mo jẹ́ staff senior staff wà ṣé o mọ̀ ṣá ṣé o pè senior staff ìjọ́kíjọ́ tó o bá tó gbé oúnjẹ wá fún mi ìjọkíjọ tó bá tún gbé ọjà fún mi tó kúnlẹ̀ pé bàbá pé bàbá lè ní pé pé bàbá lè ní mẹ́rẹ̀ mẹ́rẹ̀ bàbá lè ní. ọmọ mi láyé tó rárá mi láyé tó. bàbá láìkì báyìí bàbá láìkì báyìí ni. bàbá bẹ́ẹ̀ ṣe ròyìn ẹ̀ bẹ́ẹ̀ ló rí. Ah, ṣe rí inú mi dùn ni. ló ṣẹlẹ̀. bàbá tẹ bá gun ẹṣin inú mi ẹ lè kọsẹ̀. jọba bínú fẹ́ jọ lẹ kí ni rìsọ́ọ̀tì gangan. bàbá dáadáa ni ẹ̀yẹ̀ gbélé. ní sùúrù o ní sùúrù o tó jó tọ́wọ́ bá lè débẹ̀ one thousand ní péré five thousand. bàbá ẹ wo ó kéré. Ah, five thousand sórí ọlọ́run ṣe ìwọ mọ̀ọ́rẹ́ mi àìmọye àwọn òtún mọ̀ọ́yẹ̀ wàbí tó ti tọ́ka ti fún two million tí ò fún mi ní ordinary òbí five thousand mi ò fẹ́ mọ iye tọ́ka fún ẹ ojú òní tiẹ̀ mi ò fẹ́ mọ iye tí wọ́n fún ẹ nǹkan ò ní bàjẹ́ ah, ah, ojú òní tiẹ̀ ọmọ tó ṣẹlẹ̀ jẹ́ kí n fẹ́ nọ́mbà mi kúrò rẹ̀ your phone number ká pè any time bàbá tó ti gbówó wọlé bàbá tó flash mi flash mi ko flash mi o ṣe kéwòn sa ko flash mi mo ma kò yí sa o ṣe tí ma tún wá ní káàdì kékeré bíi one thousand mi ò báyìí. ẹsẹ ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ. tó dẹ̀ ti wá tó dẹ̀ ti wá sábì mo ní sùúrù mo mọ̀ wípé akílẹ̀ ìnáwó adàgbà nídìí sàálẹ̀ ìròyìn obìnrin. tó bá ti dé obìnrin ti mọ ẹ̀sìn nígbà tó wọ́n dé sìn ẹ̀rọ àfọkànlá àwọn arúgbó àwọn arúgbó ojú ló fi rí etí ẹ̀ ò ní bà. òótọ́ ni mo sọ fún yẹn ojú ni ó fi rí nígbà tó bá padà wà tó wà rẹ̀ ṣe ẹ̀ ẹ̀ wàṣẹ bẹ̀rẹ̀ la bọ̀ lásìkò yìí. kí ló ń jẹ́ yìí kí ló yìí sùọ́ adó jẹ lọ. mo lọ jẹun kan. ìbú owó gbé fún. ọ̀rẹ́ ọ̀rẹ́. ṣé ẹ̀yin lẹ́sọ̀ ní àlejò tán lẹ́ǹbẹ̀rẹ̀ mi. Eh, àwa ni àwa ni ẹni ṣe mistake ni arámọ̀ká wa ni kò ní gbàdá àlejò. ó dà mú gbọ́ o kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ fi ń bọ̀ ń lé mi láì sọ pé mo pè yín kékeré wa. ọ̀rẹ́ kó tó di pa àwọlé náà èmi fún bàbá yẹn lówó mo fún lówó èlò ló fún bàbá oní bàbá èlò ló fún ó ní ìgbéraga o ìgbéraga bíi ti bá ó kéré ó kéré mo fún bẹ mo kí n máa fi gbàdọ̀ wù dẹ́ka lọ́wọ́ rẹ mi. nǹkan tó ń sọ fún mi sí ni pé ẹ fún bàbá yẹn lówó lẹ́nu ọ̀nà ló fi sílẹ̀kùn fún yín tẹ́ fi wọlé àbí mo wá ń fi àsìkò yìí sọ fún yín pé bí bàbá yẹn ṣe tẹ́wọ́ gba owó ní ọwọ́ yín ló ṣe máa tẹ́wọ́ gba sákìlẹ̀tà yìí iṣẹ́ ẹ̀ ti tọ́nu lé yìí. ṣé bó ti rí ṣé bó no no no kì í ṣe tèmi lèmi fi kó bá ó ti ṣe ọ̀gá ẹni láti tí o bá jẹ́ pé ẹkún ní gbogbo kò jẹ́ kó gbà pé àjọjọ rẹ̀ àtàbà ti jó rẹ̀ ní gbà kan ọ̀ nísìnyí ìyàtọ̀ wà náà. ọ̀rẹ́ ọ̀rọ̀ àgbà tí ẹ lè mí tẹ̀lé jàre wọ́n ní tálákà tó déwájú olówó tí ò sọ ibi tí bàtà ti ń ta lẹ́sẹ̀ má jẹ́ kí n tún ìyá fẹ́ jẹ pa ni n tó wu ẹ̀mí rẹ̀ má fún ẹ̀mí ní owó èmi ò nídìí owó látọwọ́ ẹ̀ mo nídìí mọ́tò ni tó bá bá mi rí mọ́tò ńlá tó jẹ́ pé ti bá bẹ̀rẹ̀ sí ní wa mọ́tò àwọn èèyàn mọ̀ pé mo wa mọ́tò àwọn èèyàn mọ̀ pé táwa bá bẹ̀rẹ̀ pé ta ló ní màá lé mi mo ní mi mo fi owó mi rà wàá tún wá bá mi wá ilé apátímẹ̀ntì tó dáa tó jẹ́ pé tí àwọn èèyàn bá wọ bẹ̀ tó bá bẹ̀rẹ̀ pé ta ló ní màá tún sọ pé èmi mo ní owó ara mi mo fi gbà á màá raṣọ fúnra mi màá máa jẹun fúnra mi mọ́tò ilé má tún ṣe ogun yẹn náà fún rẹ ìjó kúkú máa raṣọ fún ẹ náà kó tún máa fún ẹ méje kí má kẹrù wọ lọ́wọ́ ní. ó ṣe má dárúkọ wọ nìkan ìwọ tara ẹni nìkan bẹ ẹja o. jàforí ara ẹ o. o proud o. mo jàforí ara mi o. o ọ̀rẹ́ ah, sori ẹ má kọ́kọ́ bínú pé a sọ fún ẹ kó tó di pa wa má bínú ẹ mú mọ̀ pé inú yẹn ló ń bí ẹ tó fi sọ̀rọ̀ báyìí sori ọ̀rẹ́ mi ìwọ náà ti wà nírú ipò tá a wà tẹ́lẹ̀ rí o ti mọ bó ṣe ń rí lára ọ̀rẹ́ mi fẹ́ kó ṣàánú wa ìyà ń jẹ wá bó o ṣe fi wá sílẹ̀ síbẹ̀ náà la ṣiṣẹ́ wa jọ sórí bóyá kó o bẹ̀ mí wá owó tí mo lè máa fi ṣe òwò kí n máa ṣe business tí n bá ń ṣe owó tí mo bá ń rí lórí ẹ̀ má tiẹ̀ lè máa tọ́jú àwọn méjì tó kù lọ́rùn èmi náà oníjẹ́ àwọn ah, ah, sọ ìwo olórin di mọ́tò òní di ilé ṣé ló kàn sí ni wọ́n lọ sọ ní ẹ fún ọlọ́kùnrin business ó gbà pé àwọn tàlàwà gbà ẹ ni tó yọ ọbẹ̀ tẹ̀jà pàpàpàpà parapọ̀ báyìí kó fún wa lówó ká fi ṣe business ni a lè mọ̀ pé a serious ṣàánú gbogbo wa. ok bá mi ṣàánú àwọn mẹ́tẹ̀ẹ̀ta o. o tọ́ mi àwọn fún mọ́tò òun ò ní làkà ìmọ̀ mọ́tò ilé wa òkè. ká bẹ̀rẹ̀ business ká lè mọ̀ ká yàrá. mo gba lé ìlọ́wọ́ ẹ̀ kó máa kó bọ̀ mi. mi fẹ́ bí kó gba tèmi fẹ́ mi ní lórúkọ tèmi. Ah, ẹjọ́ yà sọ́kùn sọ́nà ọ̀bọ̀ yìí náà. ẹ filẹ̀ ẹ filẹ̀. ẹ jẹ́ kí n ṣàlàyé àwọn nǹkan kan tí ò yé yín fún yín ṣé dandan ni kó jẹ́ pé èmi máa gbé ìṣòro yín wá báyìí ẹ wo ẹni tí iṣẹ́ owó ò bá tó kó tètè wá kúnṣẹ́ owó ẹ̀ o tó bá sì wà ní ọkùnrin pẹ́ lọ́rẹ́ kan bìkan tó lówó ẹ̀ tètè erase ẹ̀ o because mi ò ready láti help anybody nínú yín. ẹ má gbọ́kàn lè pẹ́ lọ́rẹ́ kan bìkan tó lówó kó ní kálukú tètè wá nǹkan ṣe ni o. kúnlẹ̀ bí àwọn ti gbàgbé ẹ wo bí bí akúnlẹ̀ ti gbàgbé káwọn létí ọjọ́ yẹn ti pẹ́ díẹ̀ náà ọmọ tí mọ́ náà nígbà tí àjọ ń fìdí lọ́ọ̀dì àjọ ń ọ̀zù tàbí ká sọ ara pé kánú ká lè dín yàn láyé àfa sọ fún wa pé ní àwọn amẹ́rẹ̀ẹ́rin pé ẹ̀kọ́ máa náwó lu wa wọ́n ti jọ yẹn wọ́n ti yọ àfa àjọ láìsí yẹn ọgọ́ níbẹ̀ dì mọ́ wọ́n ní pé ní àwọn ẹ̀rìn yẹn níta tí lówó wà yẹn á fi owó ẹ̀ràn àwa tó kù àdàbò yẹs wọ́n lọ gbà fún láàrin wa nìyẹn tí lówó lọ́wọ́ àdàgbà fún ẹ̀ ẹ̀ wọ́n ìlànà kò tẹ̀ fún wa àwọn ọkọ̀ ẹ̀pà wa náà káyọ̀ náà ká lè káwọn àfa kíá. báyìí bọ̀ àníkè báyìí bọ̀ lẹ́kùn àpàdé àwọn méjì kan ní kọ́kọ́ àti pẹ̀lú ọ̀bà ọlọ́gbẹ̀ tí wọ́n ń dùn ló ṣẹlẹ̀. wọ́n ní kúlẹ̀ fáwọn olówó àwọn ọ̀rẹ́ wa pé owó lélẹ̀ ìkọ́ni ìfakọ̀rẹ́ tàwọn sọ̀rọ̀ ìkọ́ni sáwọn ah, olówó àṣẹ ògbé èyí tá a dé sí i àbọ̀sí àsìkò tí aráyé ti ẹ̀rọ àlẹ̀ ara tutù. náà sọ fẹ́ kó ní fún àwọn ọ̀kadà rí ó ti yẹ sìn ó lè máa pọ̀ jù owó tó lè fà two million. àwọn ò ń sanwó fún lówó ah, bóyá o mọ̀ bóyá five million ló fẹ́ fún wa yẹn o ti ń jẹ́ kó mọ̀ pé two million la fẹ́. o ah, tún ti dínkù. ò ń sọ yìí fún lówó. ó sì yẹ mi fún mi ó sì yẹ mi ẹ gbọ́ tó bá yá yín ẹ dìde ẹ má bá ti mi lọ. ọlọ́wọ́ bọ́sọ̀tà mọ́tò actress débi ni o wo hello. kí ló fẹ́ ṣe ṣe tó fẹ́ mú un ṣé màá jẹ́ kó waste ni àwọn làwọn máa ṣẹ́ẹ̀kì délé àbí kan tó sọkọ́ nìyẹn mo fẹ́ fi léèrè ẹgbẹ́ ọmọ fún mi gbọ́dọ̀ kọ́ kò possible. ìwọ náà ní points níbi ètò máa dinú tí a máa fi trek dé. jọ ṣé nǹkan tí Kúnlé ṣe ìṣòro ó make sense ṣá dúró ṣé bí àfààní ìkànnì wa ló máa lówó lọ́wọ́ ẹ Kúnlé dẹ̀ ti lówó lọ́wọ́ nìyẹn ṣé bá gbà fún ni àṣàbàṣà gidi ẹ ó ṣe wá jẹ́ pé irú àwa ni Kúnlé ò tiẹ̀ nílé ṣàánú ládùúrú ìgbà tí àwa àti Kúnlé ti jọ ń bàbọ̀ láti kékeré ẹ ẹ rí i pé Kúnlé kalaṣa. Kúnlé dájú tí kì í bá ṣe wípé Kúnlé dájú ṣó yẹ kó lè ṣerú eléyìí fún wa tí wọ́n bá ń sọ wípé ọ̀dájú ọmọ Kiriyó kúnlẹ̀lẹ̀ ni àkọ́kọ́ tèmi máa kọ́kọ́ rí tó dájú nù àwọn Kiriyó Jésù Kristi mímọ́ gan kó wúrú wà báyìí fáwọn ọmọ ẹ̀yìn ẹ̀ náà bẹ́ẹ̀dì ẹ̀yọ kan ṣoṣo ló kù lọ́wọ́ ẹ̀ tó yẹ kóun jẹ kó fi yó ó dẹ̀ mú fún gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ báyìí ó ní ẹ̀yìn ẹ̀ jẹ́ tẹ̀yìn bá ti jẹ́ tọ́ ẹ̀ bá ti yó ebi ti yó náà nìyẹn. ee ṣe rí bàbá nínú rẹ. àbí èèyàn dáadáa ó ṣe wá jẹ́ wípé ìgbà tí Kúnlé wá dolówó tán ló wá wúrú wà báyìí sá wa aṣáájọ ń jìyà yìí ni owó dẹ̀ ti dọ́wọ́ tiẹ̀ nìyẹn gbogbo ibi tí ìyá ti ń jẹ àwa náà ó yẹ kó bá wa gbọ́n nùnà án kúnlẹ̀ dájú ni ẹ jẹ́ ká gbà pé kúnlẹ̀ dájú. ẹlẹ́fà ẹlẹ́fà gbẹ́lẹ́fà nígbà tá a kúrò lọ́dọ̀ àpá wọ́n ní pé àwọn mẹ́rin ló ń kọ́ máa lówó nu wa. wọ́n á ní ẹ kì mí náwó ẹ pé fún pé kókó jẹ́ mi ẹ kì mí dájú lọ́mọ ọkùnrin mi ì dájú kájọ́ kí mo wà nípò tí kúnlẹ̀ wà sí ni kúnlẹ̀ wà sí kúnlẹ̀ wà sí àwọn àjáyé ni ẹ wà ní ọ̀la ni àmọ́ wọ́n ní ẹ wọ́n fẹ́ ní owó wọ́n fẹ́ ẹ gbàfẹ́ nìkan ẹ gbàfẹ́ nìkan owó ṣẹlẹ̀ sí i ah, ah, kí ni wọ́n sọ iná ẹ àwọn máa wíru ọmọ máa wíru ẹ wo nǹkan kan ń sọ sí mi lọ́kàn o. kí ni jàre. mo rò yí pé bóyá tó bá di ní alẹ́ ẹ jẹ́ ká ṣe bí olè ká lọ sílé kúnlé ẹ jẹ́ ká lọ jà lólè bóyá tá a bá kó owó tó tó owó ẹ àwa mẹ́ta dẹ̀ bẹ oníkálukú á wà all right àbí kí lẹ rò. kò sí nǹkan kan tẹ́mi fẹ́ rò mọ́ sórí àìdíà tó yẹn tó bá jẹ́ wípé owó wà lọ́wọ́ tèmi ni o màá rà pẹ̀lú one billion naira kì í ṣe million naira o one billion naira kì í ṣe one million one billion naira màá fi ra ìdí àyẹn. má dé kó fẹ́ báyìí má dé ra ìdí àyẹn lọ́wọ́ ẹ pé jọ jẹ́ kẹ́mi nìkan dá lọ kí n lọ rọ́ọ̀bù kúnlẹ̀ mọ́lẹ̀ ó ti tó mi. máa ń dín wọn máa ń ṣiṣẹ́ papọ̀. ọlọ́run kò ju bẹ́ẹ̀ lọ ìdí àyẹn nìyẹn. ẹ kàn wọ́n ṣe mọ́ náà kí ẹ sọ bí ọmọ ti báyìí ẹ sọ bí ọdẹ. ẹ sọ ẹni tí ẹni tí ọpọlọ kéré tó nílaka tó nílágojìlẹ̀ ara kálọ̀ jalè kálọ̀ jalè kálọ̀ lé lójú ayé gan kúlẹ̀ láìkẹ́ wa rà kò fún wa lówó alábàálẹ̀ wà fún wa lówó fún wa lówó alẹ́ ọlọ́jàde tó bá mú wa ńkọ́ àná mú wa rí ni a kú nìyẹn. Eh, eh, eh, ah, ọ̀rọ̀ tó wà nù tó náà sọ o tó bá mú olè máa ń pa wọ́n ni o. wọ́n kò lè ní o wọ́n kò lè ní o. n lórí sọnù wọ́n máa ń kò lè ní. bàdó gan sí wọn ti ń sun wọn. ẹ ń sun bàdó ni. ọkọ bí wàláì tàláì wàláì mo fi mẹ́ka tí mi ti lọ mo kò kí agbọ́dọ̀ máa ṣe lọ bàdó wa dé máa lọ mẹ́ka máa gbàrà fà mo fi búra sí kúnlé máa bá yẹ̀jẹ̀ ah n gbogbo ọ̀nà ẹ wàláhì gbọ́dọ̀ ògùn ni máa bá yẹ̀jẹ̀ ah kúnlé ní skul ah kúnlé kúnlé. kí ló lè tó yẹn ọ̀rẹ́ ah eh, kí kí kí la ṣe gbé kí ló ti ń jù ah eh, ó ṣáà máa ń jẹ́wọ́ bí tó ti wá ìṣá. àwọn ògùn ni mí. ẹ eh, ẹ ah, kò wá tí ilé tóbi kó máa bá yé ẹ̀jẹ̀ kí ló ti fa àtàtì sọ pé máa bá yéèyàn jẹ. àwọn tó lẹ́rù ah, yẹn ọ̀rẹ́ wa lówó lówó ó fọwọ́ yẹn lówó ó fọwọ́ yẹn lówó. ní sùúrù o máa fún wa á bá sọ̀rọ̀ ó máa gbọ́ o máa fún wa. Hmm inú ló sì ń bí gbogbo wa. àbáṣọ máa gbọ́ ó jẹ́ ń tọ́ máa ṣe tí wọ́n máa sáré mu ah. dórí pé wà bá yé jẹ wà bá yé jẹ ah tó bá bá yé jẹ sí ṣé kí ni ó fẹ́ dà fún. afa ọ̀rọ̀ tẹ sọ òun làwa mẹ́tẹ̀ẹ̀ta tẹ́yìn. ṣé bẹ́ẹ̀ yín náà lè sọ wípé ká gbà fọlọ́run ní sí mi. bẹ́ẹ̀ ní ìjọta kọ́kọ́ wá bí ẹ nínú gbogbo ń tẹ́ ẹ rí ni wípé ẹnìkan nínú àwa mẹ́rin máa ní owó àdègbà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí n tẹ sọ ẹni tẹ́nìkan yẹn bá ti wá ní owó àwa mẹ́tẹ̀ẹ̀ta tó kù ká gbárùkù tì àṣebẹ̀ ṣe wí ǹjẹ́ jẹ́ mọ̀ wípé kì í ṣe pa agbárùkù tì nìkan àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí tún wọlé àdúrà fún kúnlẹ̀ ti ní owó o ẹnikẹ́ni wa ti ní owó ṣùgbọ́n níní owó tó wá ní owó àfàǹjẹ jẹ́ mọ̀ wípé tá a bá kò lè fún wa tá a sísì kò lè fún wa tá a pínlẹ̀ aníṣòhun ti torí tiwa ṣiṣẹ́ owó ni àfa kí ló dé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ wo àfáà bíi tá wà yìí o ẹyin ọ̀nà náà fún wa tó bá ń ṣẹlẹ̀ o ẹyin ọ̀nà náà fún wa o. alhamdulilayi rabbil alamin ẹni wípé ẹnìkan ti lówó láàrin yín. bẹ́ẹ̀ni lówó gidi ló ta bua ó ní owó. ajá sí pé ọ̀rọ̀ lọ́wọ́ ọba òdodo ni alhamdulilayi rabbil alamin. ṣùgbọ́n ṣé ẹ wá dé ọ̀dọ̀ ẹni torí ń ta rí náà ni wípé tó bá tẹ́nìkan bá ti lówó láàrin gbogbo ẹni tẹ́ tẹ́ kù ẹ là látara ẹ̀. Ah, àfa àdébẹ̀kẹ̀ àfa kódà àdébẹ̀ lóòrèkóòrè ìgbàkúgbà àdébẹ̀ ọ̀rẹ́ wa ṣàánú wa fún wa lówó ó tún wà ókè jáde wà ókè àníkè tani wa òǹtàwá nìké. ẹ ó ṣe rí nù akagun ni. ó lè fọwọ́n rẹ ó ju wa àwọn aráàlú sa ló sábà aráàlú. bẹ́ẹ̀ sì sọ wípé láti kékeré ẹ ti ń bọ̀rẹ̀ yín ọ̀tẹ́lẹ̀. wọ́n ti ń pè chairman ah. alága. ọlọ́run gbàdúrà wa ọlọ́run ò ní fi yín lẹ̀ mm, gbogbo nǹkan àfẹ́ lọ́run ṣe nírọ̀rùn lóòótọ́ ni wípé ọlọ́run fi hàn wá wípé tẹ́nìkan bá ti lówó láàrin yín gbogbo ẹ̀yin tẹ́ kù ẹ̀ dọ́lọ́lá látara ẹ̀ ṣùgbọ́n láìpẹ́ láì jìnà ọba tó ṣe tiẹ̀ ó dá mi lójú pé yóò ṣe tiyín náà. ẹ wo àfà ẹ wo àfà ẹ wo ti tó ti tó ẹ wo ẹ̀yin náà lè sọ ẹni wa ọlọ́dẹ ti ní pé kó jẹ kúnlé ló lówó láàrin wa yẹn ṣé dáwà tó kú iná ẹ bá wa ṣẹ́ náà lówó ẹ bó jẹ́ làkà mi n tí màá sọ fún yín ni wípé bá ní sùúrù oore sùúrù ni mo fẹ́ kẹ́ ẹ ní torí àwa tá a sọ tàkọ́kọ́ tó rí bẹ́ẹ̀ ní tí mo rí lẹ́ẹ̀kejì náà ni pé kẹ́ ẹ ní sùúrù tẹ́ bá ti wá ní sùúrù láìpẹ́ láì jìnà ọ̀la ti yóò dé. ẹ ẹ dùn náà fà níjọ́ tàwa bí ṣe bẹ́ẹ̀ yìí lẹ rí kùránì náà dẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ ṣe wá sọ fún kùránì pé ẹ kó rire nípa tèmi náà kó tẹjú mọ́ mi kó wò mí dáadáa yín gan ẹ tọ́jú mọ́ mi ẹ̀gbọ́n kò tẹjú mọ́ ẹ kò tẹjú mọ́ wa kó wò wá ah, ẹ. wọ́n bí wa ẹ jọ̀kan náà wọ́n jọ bí wa wọ́n àfà sẹ́yìn ah, tẹ́lẹ̀ àwa ni mẹ́rin bísí ma wà ní mẹ́ta wáyé ní mẹ́rin ẹ̀rọ lówó mẹ́ta tó kù ẹ̀yọ̀ kọ́ ní wọ́n ṣe gé ìgbà ìwé àwọn ọ̀rọ̀ lówó o mm. èmi ẹ̀rọ yà wọ̀ lówó o kí n lówó. afa mi ọlọ́run ò tí ì fi hàn mí ìtọ́lọ́run fi hàn mí náà ni pé kí gbogbo yín ṣe sùúrù ẹ má kàn jíjọ lẹ́dàá yín lọ. àní ẹ tẹjú mọ́ mi ẹ wò mí ṣé mo ní owó. bọ́ọ̀lẹ̀ sẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni rèé mo rí yín. ẹ wọ ẹgbẹ́ mo ṣiṣẹ́ jà yẹn. ẹ̀yin àfa mi ẹ̀yin àfa mi. náà àwọn mi ń dán yín ló ń jà. ní tí ọlọ́run fi hàn mí ni pé ẹ lọ ṣe sùúrù. sùúrù iná ṣì ni. tí ẹ bá ṣe sùúrù ẹ padà débi ọ̀la yín. sùúrù iná ṣì ni sùúrù náà ní ká ṣe. ṣé mọ́tò kọ́ mi kọ́ nílé mi? bí gbogbo ẹ̀ náà ní náà nine five eight three i eight. Hmm. àbí mi ò mọ̀ nǹkan tí mò ń sọ mi? bí ṣe ojú mi ò mọ̀ kan tó ń rí ni mọ́tò ọkọ mi lélẹ́yìí ṣé wọ́n ti gbé mọ́tò rẹ̀ láti Kútọ̀nù ni àbí ah, ṣé bọ́nù ti fún yàn ni ní Kútọ̀nù ṣé wọ́n ti dá padà fún lẹ́ni ní kò tiẹ̀ yé mi ah, ok ó pọ́ sí ìbúyọ́nṣẹ́ gbélé lẹ́ni ni ó pọ́ ìbúyọ́nṣẹ́ gbélé lẹ́ni ni bí wọ́n máa gbọ́ ayé lálẹ́ jẹ́ kí n pè náà kí n confam because ah ah ok jẹ́ kí n pè náà bẹ́ẹ̀ mi ni mi ò gẹ́ta àwọn àbúṣá wọ́n lè ti gbé mọ́tò lé nìṣá. hello. hello darling. ah bébí mi báwo ni. ẹ mú wa lé mú mí ìṣe mú gbọ́ golden jubilee ìṣúná ẹ̀ka ṣẹ̀ṣẹ̀ yẹn. mo wọ ok i'm fine ó ti mọ kó tó ṣẹlẹ̀ ń sìn ní wípé mo ń kọjá lọ ní second street tí mo ti máa ń bá ira barbecue wálé yẹn yẹ́ẹ̀ ṣé ni mo kàn rí nǹkan comment tó yà mí lẹ́nu gan mọ́tò ẹ̀ ni mo rí. are you serious mọ́tò. iná ẹ eh, tó sọ pé o ti gbé fún yàn ní kútọ́nù wọ́n wọ̀ wọ́n náà pé àṣé ah, mọ́tò ọkọ mi kan lélẹ́yìn ni bó ti tẹ́ kọ́ fẹ́ di wèrè sí mọ́tò mi pé ah àbí mi mọ̀ nǹkan tí mò ń sọ ni mo ná plate number ilé mọ́tò ọkọ mi lẹ́ẹ̀bìtì lélẹ́yìn wọ́n wọ̀ pé ṣé ó ti dé láti kútọ́nù tẹ́mi ò mọ̀ ni àbí báwo adé mo ti fún yan ẹni tí mo fún gan oníṣà ló wà oníṣà ló ti ń lo mọ́tò. kúnlé ó dẹ̀ sọ pé ah, ah, ó sọ nǹkan tó ń sọ yìí pé mọ́tò ẹ̀kọ́ lélẹ̀ yìí. ṣé pọ́sibú kan gbé mọ́tò wà látò oníṣà kan lọ́wọ́ fún rárá ní bíbá yìí ni kò pọ́sibú náà jòjò mo fọ́ lọ́hùn bẹ́ẹ̀ má lọ àràzẹ́ ni ẹlẹ́ni o má àràzẹ́ ni mo sọ fún ẹ. mo ti gbọ́ kò sí wàhálà dẹ̀ no wàhálà mo ti gbọ́ ẹ. ó pọ́sibú lóòótọ́ ó lè ó lè jọra wọn àti pé plate number kan tí wọ́n ń jọra wọn gbà mí. má bọ́n léjọ mo wà lé mu mí ìzì ẹ̀jà rẹ kó wá bá mi sóúnjẹ mo fẹ́ jẹun. what do you mean? mo ti sọ fún mi pé kò yí máa sọ fún mi pé kọ́ mo gé ẹ dáná fún mi mo kí ló mean? kí ni mo fẹ́ wọ fún náà wá dáná fún mi jọ mo wà lé. I ehm, will join you soon yes mo ti ń bọ̀ ní already already. Uh -huh. kí ni bàbá yìí fi mí pé ni ṣé o rò pé mo daft ni àbí mi ò lọ sí school ṣé tí mọ́tò bá jọra wọn ṣé plate number máa jọra wọn ni àbúrò pé mi ò mọ gbọ́ àwọn plate number mọ́tò tó ní pátá ni o kò sí wàhálà lẹ́ẹ̀ni gangan ni kò yín lọ màá dúró bí gangan ẹ tó fẹ́ gbọ́ mọ́tò ẹ̀ kúrò adaba mi lẹ́ẹ̀ni i'm waiting. ẹ gbà o kí ló fún ọmọ yìí ní ọdá sísí láti lọ dá ẹni lẹ́nu dúró má bèrè ọ̀rọ̀ lọ́wọ́ kò lè jẹ́ mọ́tò yẹn gan lórí. kò lè jọmọ ẹ àríwíṣẹ òṣùwọn àrí kí nìyẹn náà fẹ́ wá jáde by this time kí ló fẹ́ wá ṣe ní street ló ṣe yẹn kò possible náà. mọ́tò yìí ni mo tẹ eh, nínú ẹ wo ẹ jẹ́ má bínú ṣé ẹ̀yin kọ́ ni um, ìyàwó ọ̀nkúnkúnlé. Eh, èmi ni. are you sure. girls ẹ jọ̀ọ́ báwo lè ṣe jẹ́ sọ. àbúrò wọn ni mí ẹ̀gbọ́n mi ni. ọkọ mi ni o. ṣé ẹ̀yin ìyàkọ mi. yes bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ẹ̀ adúpẹ́ fọlọ́run. abẹ́yìn lantí bọ́sẹ̀ ẹ̀ ni. ah no no no omi oh, Rebecca lórúkọ tèmi. Rebecca lórúkọ yìí ẹ̀rọra ẹ̀kújọ́ mẹ́ta. ẹ̀rọ àmà ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ah but tí àwọn náà ni wọ́n tún fún yín ní oyún ìbejì báyìí àwọn ni. yes ma wọ́n kéèké o wọ́n kéèké o. mo ń sọ náà pé mọ́tò wọn lélẹ́yìí mi ò lè dá mọ́tò ẹ̀gbọ́n mi tì í mi ò lè dá mọ́tò tì náà. actually mọ́tò yìí uh, is an old car ó kàn ní kí n máa manage ẹ̀ for the time being. ṣé wípé mọ́tò yìí ẹ kàn manage ẹ ni. in fact in the next two weeks mọ́tò tèmi náà máa jẹ́ gangan. irọ́ ni o house náà mo manage ẹ lẹ́yìn just for the meantime ìfẹ́ wọn ti sú mi gan òun commission bẹ́ẹ̀ mi pé kí n máa manage ẹ. Ah. ẹ̀gbọ́n mi nice bó ṣe máa ń ṣe nìyẹn bóyá máa ń ṣe nìyẹn eh, eh, eh, airport ẹ̀yin náà wá kókù díẹ̀ kókù díẹ̀ káàtó. ẹ̀yin àwọn olóyún tó wà nínú yìí àbáwọn kan náà nílé. pẹ̀lú ògo ọlọ́ọ̀kọ mi ló ní o olówó orí mi ló ní o. báwo ni ọkùnrin ṣe máa fún yín lóyún tètè níwò gbé bí akẹ́lẹ́ ọmọ fámìlì ẹ̀ kẹsẹ̀ ọmọ ẹbí ẹ̀ kọ̀ọ̀kan wọn báyìí sójú ah Sherry Yeah, it's a long story actually. anyway ó nítorí gbọ́n ìdìbò olùdí nǹkan tó gbé sílẹ̀ ló jẹ́ kó máa ká ìdìbò. gbọ̀gbà tí n bá fi máa bí mọ gbogbo ẹbí ẹ̀ ló máa mọ̀. mi gbọ́. ìyá torí ìdìbò olùdí tó gbé sílẹ̀. Eh, eh, eh, ẹ̀yin náà mọ̀ náà. bẹ́ẹ̀ ni mo mọ̀. àwọn ah, ọmọ yẹn burú gan. it's a very wicked woman but mi ò fẹ́ dẹ́ni tí n bá ṣe ná wàhálà tiẹ̀ nìyẹn wàhálà òun ẹni tó ní ẹni tó lọ ọmọ ló lọ ọkọ so. ìyẹn <laughs> gọ́gọ́ ló máa dá àwọn wá dákẹ́ yìí ti jẹ́ kí wọ́n wá mú ìmọ̀ ah, àwọn fámìlì wọn kó tó di pé owó pẹ́ ṣiṣẹ́ ti gbọ́ ẹ ṣe gan ma ibi wá ni wọ́n gbalẹ̀ fún yín sí àbí báwo. Um, actually ilé tó rà fún mi ni mo gbé. wọ́n tún ra ilé fún yín. of course ilé tó rà fún mi mo gbé. Ah, ah, kò sí wàhálà èmi kò lè wait láti délé yẹn mi ò ní lè wait rárá bó ṣe ń ṣe mí as i'm so so happy for you ah ẹ̀gbọ́n mi náà ẹ̀gbọ́n mi kúnlé nice gan. ifa he is a very very generous man. ẹ jẹ́ kí n tètè máa lọ. all right all right kí lẹ́rù kan iná. rebecca rebecca rebecca ẹ ṣe gan ni àti rebecca yọkọ mi kẹ́ take care. all right ẹ <laughs> um, mm, mm, take care ẹ <laughs> ṣe gan. mo ti gbọ́ ẹ ṣe gan. bye bye. kúnlé níwọ ìyẹn ni wípé o lè mi àbí. ẹyẹ ọkùnrin ẹ máa lọ́rùn o pápá jùlọ ìwọ kúnlé ò ní ọ̀rùn tó bá tún wá lọ́rùn gan mo gbọ́ àwọn ọ̀run ò lè pẹ́ nítorí pé ìwà ìwà owó ẹ̀ kankan kò wọ ọjọ́ bá olórí burúkú ọkùnrin. kí ló ṣẹlẹ̀ kí ló ló explain explain what ìwọ ọkọ̀ fẹ́ mi second kind ìwọ ti fúyàn ní kútọ́nù bí kò ṣe nàìjíríà yìí èmi wá fi ojú mi báyìí mo fi rí mọ́tò yìí ní èdè kò tún wá ṣe wípé o kò fún yàn lásán o ó tún wá jẹ́ pé ẹni tó fún lóyún ló fún ní mọ́tò yìí mọ́tò tó pé mi gan fúnra mi ò ní àṣẹ̀ṣe o kì í jẹ́ kí mi wá mọ́tò yìí ó wá lọ fún yàn ní mọ́tò tún fún yàn lóyún tẹ́mi ìyàwó ẹ̀ tí wọ́n rí lóò tí lóyún kúlẹ̀ mo tún wá ń pè é níbẹ̀ ó tún parọ́ fún mi lórí fóònù ó jẹ́wọ́ fún mi. Ah! olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ. ní sùúrù jẹ́ kí n explain. ṣọ́tọ̀ kí ló sọ fún mi kí náà ẹ ìwọ ládùúgbò kan tí mo tí mo ti ti ládùúgbò yẹn tí mo jẹ pẹ̀lú ẹ ládùúgbò yẹn tí mo fi bẹ́ẹ̀ lò pọ̀ kúlẹ̀. irú sórí jẹ́ kí n sọ nǹkan fún ẹ ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ sódò ọmọ yẹn mi lè fọmọ yẹn bó ṣe wà yẹn tó bá ti bímọ inú ẹ̀ máa gbọ́mọ lọ́wọ́ ẹ̀ máa dé fún lówó máa ní kó má bá tiẹ̀ lọ. ṣọ́tọ̀ ọ̀rẹ́ yìí kí ló sọ tí kò dùn o fún yẹn lóyún oníkùsì mo fẹ́ fẹ́ ọmọ ṣé má bínú kí ni tó bá ti gba ọmọ kí ló tún ṣé o ti gbà ẹ̀wọ́ ni àbí kí ló máa sọ sí kò tù ṣé òun ò ná pọlọ dàbí o wọ́n kó tó sọ lẹ́nu náà èmi ti wọlé mi ò ti lóyún mú ẹ pẹ̀lú gbogbo alámi kúlẹ̀ òṣèlú kọ́ báyìí kò lè ra ìkànnì ẹ ìkànnì ẹ àwọn àgbọ̀ ṣó lè nìí òkú méjì ó máa bọ́ ọlọ́run nílé lẹ́yìn òkú ló máa pa mí kò ń ṣọ̀la. lẹ́yìn ló máa pa mí ní ìlú lẹ́yìn ló máa pa mí ní ìlú. kí ni o bẹ́ẹ̀ ní ṣe pé kí ni o ṣe pé mo kọ́ rẹ̀ o lọ fún ọkùnrin obìnrin ní ìlọ́yún débi tí wọ́n lé òtí ìlọ́yún ẹ́ o lọ́wọ́ mi ìlọ́yún àwọn ọ̀pọ̀ mi lẹ́yìn wọ́n pọ̀ mi lẹ́yìn wọ́n pọ̀ lẹ́yìn wọ́n pọ̀ lẹ́yìn ọlọ́ni burúkú lẹ́yìn ọkùnrin o pápá ìwọ kọ́ mi kú lẹ́yìn olórí burúkú. nǹkan tó yẹ kí mi máa jẹnu léegun sí ajínlógún ajínlá ajínlógún ajínlá ajínlógún ọ̀sẹ̀ wòlíwèé ọ̀sẹ̀ wòlíwèé ọ̀sẹ̀ wòlíwèé dárí ajé bọ̀ lọ́dọ̀ mi gbé wá kó wá kiri gbogbo kó máa bọ̀ pé a bá mi ṣe business àbí. Ah, ẹ sà àlàyé lẹ́lẹ́ fẹ́ ṣe sà. Ah, ẹ sì sà. ẹ bá mi bí ọ̀gá náà bọ̀. mo fẹ́ ṣe àlàyé pọ̀. ọ̀rẹ́ mi sà àlàyé àlàyé lẹ́wù lélẹ̀ sà. àlàyé pọ̀. àlàyé pọ̀ ọlọ́làyé pọ̀ ẹ sà oh ah, ọ̀gá ẹ. ẹ bí ọ̀rọ̀ ẹ sà aṣọ ilé ìjọ kí mọ́tò sà. a ṣàlàyé fún ẹni ṣe fún yóò máa ṣèyàn ṣe fún ẹni because bí mo wà ó kéré yìí kí ṣe máa ní kó máa fi anybody máa dọ́kọ̀ wọ̀ ó ti yẹ fún ayé balẹ̀.

lọ sọ́dọ̀ àfàìn àfàìn bàbá mi ṣòro wọ́n wà ní ọlá mi lóògùn mo láìpẹ́ láì jìnnà tó mi tẹ̀mọ̀ kó lè jẹ́ ni olóòdì mi kan yàwó. odòdì lágbára ọdún ọ̀hún oníyàwó rẹ̀ lágbára ẹlẹ́dàbí oníyàwó rẹ̀ wọ́n ọmọkùnrin yìí wọ́n ọmọkùnrin yìí aṣọ gbé ọ̀rọ̀ yìí o sì gbé sọ́kàn o sì fẹ́ ṣe é mo sọ fún ẹ pé kan tí ó tó bọ̀ wá ṣẹ́gun kí ló dé kí ló dé ṣe fẹ́ sọ mí di okú ọ̀sán ọ̀gbọ̀n ni tó bá tiẹ̀ ṣàánú mi ò dẹ̀ ṣàánú ara ẹ̀ nítorí ọlọ́run wéré ha ẹ ṣàánú mi ṣàánú mi gbogbo nǹkan tí ó tó bọ̀ wá ṣẹ́gun yọ kí ní ìlọ́kùn ẹ̀ torí ọlọ́run ha gbogbo agbára kágbára tó bá ní pọpọ mi máa yàwó èrè lórúkọ jésù back to sender back to sender. ìyàwó kí wọn náà ṣàánú ààrẹ o kó lè ṣàánú ààrẹ o. Apa kuli? rabbil Alhamdulillah ọlọ́run ní dàwálà mú ọlọ́run ní járí wàhálà hmm, gbogbo ń tẹ́ rí òun ni ọlọ́run ní jẹ́ ó jẹ́ fún yín tó bá ṣe pé àníyàn tẹ́ gbé wá sọ́dọ̀ ni mo bá ni gbogbo ń tẹ́ rí ni bí ó ṣe rí nìyẹn òun ló fà á tí mo ṣe fún yín ní tí mo fún yín kẹ́ ẹ lọ fi rọrí sùn gbogbo ń tẹ́ bá rí ń bẹ̀ ẹ padà wá ṣàlàyé fún mi. ni pé lánàá tí tó bá jẹ́ pé àníyàn mi lè tẹ̀lé nǹkan tó máa ṣẹlẹ̀ sí mi ni mo rí lójú àlá yẹn. bó ṣe rí ni bó ṣe máa rí ni o ló jẹ́ kí n ṣe tí mo ṣe fún yín pé kẹ́ lọ́ọ́ fi rọrí kẹ́ ẹ lè padà rí àpẹẹrẹ kẹ́ ẹ lè rí gbẹ̀yìn nítorí wípé èmi èyí mo kúrò nínú àáfà tí máa ń dá wàhálà sílẹ̀ fún yàn àti pé oògùn owó yìí ṣe ń tó dáa ẹ wá lọ wo gbogbo ń ni tó bá ṣe wípé ẹgbẹ́ kan ni bí gbogbo ibẹ̀ yóò ṣe rí ló ṣe ríhùn ni. àfà wípé mi ń bá yàwó rẹ̀ tí n bá ṣe. gbogbo yóò ti rí lójú àá ah, yóò ṣe rí mi. mi ní yàwó rẹ̀ lágbára Ọlọ́run. àmì náà ẹ bá jẹ́ kí n bi yín léèrè nísìnyí gẹ́gẹ́ bí àníyàn tẹ́ ẹ bá wá ń jọ́ kínní àná ṣé ẹ tẹ̀lé àníyàn yín nísìnyí ká ṣe oògùn owó yẹn fún yín àbí báwo. Ah, ah, àfa mi ṣe mọ máa dúró dàsìkò Ọlọ́run. ẹ dúró dàsìkò Ọlọ́run bẹ́ẹ̀ ni. tẹ bá ti máa wọ pé ká má ṣe mọ ẹ lọ kún fún àdúrà ẹ kún fún bẹ́ẹ̀ lọ́hùn pẹ̀lú òògùn Ọlọ́run ọlá ìgbìyànjú àti sàárà ẹ dìbí tẹ̀lé àdúrà yín sì gbà ọlọ́run rí fílẹ̀ ẹni tí mo fún yín kọ́. òun òun lè lè yẹra fa. tọ́ alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin ẹ tẹ́wọ̀ ìjà ṣàdúrà bisimilayi rahman rahim bisimilayi allahumma sọlá nariwari wasiri asirari waturabi yalagiyari wa wa alali ati hali. ọ̀rẹ́ nǹkan kan dẹ̀ sọ sí mi lọ́kàn èmi wòye pé ibi tá à ń lọ yìí ó yà ká ló bá láńlò ká ṣàlàyé fún wọn pé kí wọ́n ti ẹ̀yà wá mọ́tò yìí ká gbé lọ síbi tá à ń lọ ṣùgbọ́n pé ibi tá à ń lọ yẹn ká fẹsẹ̀ rìn òpin wa lédè bẹ̀ àbí kí ló rò jùnà ah, ah, ah, kí ló dé tí wọ́n ti ẹ̀ máa ń ronú báyìí náà ìrònú tiẹ̀ láyé èkó ń jọ Oh, ó ronú bẹ́ẹ̀ rí láyé yìí ẹ̀ náà òun sọ wípé pátí tà ń lọ sí ká gbé mọ́tò bàbá lálọ́dún ká lọ́dẹ ẹni tó jẹ́ wípé àìsìdé lówó oṣù méjì à ń bẹ pé kó fún wa lọ́sẹ̀ kan ká fi wá owó ká sanwó padà tá a bá gbé mọ́tò ẹ̀ lọ pátí ń sìn tọmọ tá a bá rò pa lówó gidi kan lápò tá a rówó fún un tó fọ́ gíláàsì iwájú àtẹ̀yìn tá ló fẹ́ bá a dé gbèsè yìí kọ̀ọ̀kan tá lẹ́ni tó fẹ́ bá a rán gbèsè yìí ah, ah. kí ló máa ń ṣe ẹ jí tọmọ tó bá fẹ́ gbowó lọ́wọ́ yàn ṣé irú ọwọ́ ti wá yìí ẹ tà làwa tọmọ táwọn ní ká mú wa ẹ kí ló ṣe má máa ronú bẹ́ẹ̀ yẹn bí yóò ṣe ronú yẹn ìrònú yóò ṣe kéèyàn tètè ní nǹkan lọ́wọ́ ìrònú yóò dá. ìrònú yóò tẹ jọ tèèyàn ó fi jọyà kọyìn sọlá rárá kí ló dé. a ronú bí ọmọdé ó ronú bí kọyìn sọlá. Ah, ìrònú yóò tẹ jọ ronú ìyá kọyìn sọlá rárá. Ah, ah. wọ́n sọ fún wọn sọ pé àwọn apá tí wọ́n tàbá dẹ̀ máa lo ọ̀kadà la máa gbé lọ sọ fún wọn bẹ́ẹ̀. ẹ ẹ rà sáà yes sir Ben ni sir e, èmi náà ni mò jẹ́ bẹ́ẹ̀ sir Eh, sir ah eh. yes sir yes sir Eh, thank you sir Eh, eh, ẹ eh. eh ẹ máa ah. Eh, ní ṣọ́rí burúkú sir thank you sir Eh, yes sir kí ni ẹ sir. demain samedi o'clock ça. ọjọ́ Monday yẹn ilé tí màmá gbé àti mọ́tò tó máa tẹ̀lé mi padà àti ilé tó máa jẹ́ mọ́tò tara mi àwọn àtúgbẹ́ fún mi níbi iṣẹ́ Monday. ojú odò náà rẹ̀ ṣó wà ṣó pé ewu nǹkan tó ń sọ yòótọ́ ni. ìrọ̀ ẹni gbọ́ ẹni gbọ́ wọ́n lọ sí ẹ mo gbọ́ ti gbọ́ ẹ mo gbọ́ mo gbọ́ àjọ gbọ́ yìí o. àìwọlé ìnùnú ṣubú la yẹ. ìbáfi tiẹ̀. ilé tọ̀dọ̀ mi ni. èwo ń tẹ́ bẹ́ẹ̀. oríire tọ̀dọ̀ mi náà ni mo jálàyé. wọ́n wọ́n sọ sórí rẹ̀. mo ṣe. mo tẹ̀. é ò ṣe. ní ibi iṣẹ́ ti mu tí mo ti lọ ṣe interview oníṣòro burúkú n bá dúró síbi báyìí àti sọ̀rọ̀ nípa báwo la yẹ fẹ́ lọ síbi tí a fẹ́ lọ ta fẹ́ yá mọ́tò bàbá náà lọ bí kọ̀ọ̀kan ṣe wọlé nìyẹn ọkọ̀ ìṣú ní má gbé ọkọ̀ náà ní gbé bá mo mú fóònù bá gbé sétí àṣé èrò ayọ̀ ni má gbọ́ ló bá sọ fún mi mẹ́ pé kí n máa bọ̀ lọ́jọ́ monday kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ní kò tún ṣiṣẹ́ nìkan o ah. ilé tí màmá gbé eh. ẹsẹ̀ ni mo máa fẹ́ rìn lọ monday tí bá ń padà bọ̀ mọ́tò tèmi ló máa tẹ̀lé mi padà ẹ wo re o ẹ wo re ọlọ́run ẹ wo re ọlọ́run èwo tọ̀dọ̀ èwo ni tọ̀dọ̀ ah, èmi ọ̀pọ̀ ọ̀pọ̀ mi. sọ́wọ́lẹ̀ aláì aláì èṣù burúkú ni eh. èṣù pélékè ni o ní kẹta mo ní wọ́n ta sàn lọ́wọ́ mo ní yẹ́ ń ta àwọn àjẹbù mo ní lọ́wọ́ kọ́lá fún ọtí ni káfíńsì fàájì ni mi ò ṣe fàájì mo bá ta mo bá ta eré mo pè ọ̀rẹ́ mo parọ́ fún ẹ lọ́wọ́ tí mo wà yìí ìgara gidi ni <laughs> ìgara gidi wọ́n fún ẹ aláti ní bàbá o two million mo jẹ. ó two million ó two million wúlò ó jẹ two million má jẹ wọ two million ó jẹ two million ó two million.

àṣẹ mọ́tò mi ti wà lẹ́tọ̀ ti rà fún mi tí mi. ni wọ́n bá rí mi pé báwo ni wọ́n bá ní kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ Monday àti iṣẹ́ o àti ilé tí màá máa gbé o àti mọ́tò tèmi tuntun o wọ́n ní kí n bá Monday mò ń yọ ìnáwó ni òun túnde lòun náà yọ fún mi ẹ bá yọ fún wọn ẹ yọ fún wọn ẹ mọ tó ṣẹlẹ̀ òun náà bá tún ní mo ní kí ló dé ó bá ní òun sórí ire mo ní fọwọ́balẹ̀ ṣàlàyé ah. ló bá náà ta bàbá jẹ two million naira ló náà tún jẹ káàṣì ni òun ọgọ́dà ó èmi ò rí ọlọ́run o owó sọ̀kalẹ̀ sínú àkáǹtì ẹ̀yìn o àbí gbìjà o àbí gbọ́ o èmi ò rí o àbí bí bọ́ọ̀mù ẹ tún fi wà ọ́ náà ẹ ní ọwọ́. o dá padà fún dá padà. ẹ ti dorí bọ́ọ̀lù kodo ẹ dorí ẹ̀ kodo ni ẹ lọ straight. yé ọlọ́wọ́ oríire o. ẹ oríire o. o mọ̀ tó ti ẹ̀ ṣe sórí wọ àgbàgbọ́ oríire ti dé ìwọ náà oríire tiẹ̀ náà ti dé ó lè jọ ṣé wàá yá mi five hundred thousand kí n fi bẹ̀rẹ̀ sí ṣe lọ́dọ̀ àjíkẹ́jọ ẹ o bí báwo rí tó wàá fi bẹ̀rẹ̀ ajílọ́mọ ọkùnrin ọ̀rẹ́ ni wá tó wẹ̀ máa fún ẹni báwo ta máa fún ẹni ìyá ẹ máa fún ẹni. wàá fún five hundred thousand èyàn ló lọ fẹ́ máa lọ fi ta kókóró. bẹ́ẹ̀ ni lówó yẹn ni. Ah, ẹ má fún lówó ẹ fún lówó yóò ṣì lò ẹ má fún kókóró. báwo la ibẹ̀ ṣe mítìn àwọn olóyè. àwọn káwọ̀ káwọ̀ onídàkejì náà ṣe mítìn ọ̀dọ́ tí kábíyèsí rẹ̀ Olódùmarè ọba ṣe ìtòhùn abẹ́rẹ́ gbogbo gbìyànjú mi lórí pé bóyá mi ni màá gbé orí ọlọ́lá wáyé láàrin àwọn ọ̀rẹ́ mi tí mo dẹ̀ máa kó oríire ràn wọ́n tó kù mo sáré sáré ẹ̀rù ohun tán ló máa gbẹ̀yìn ìgbésí ayé ẹ wo àsìkò ọlọ́run lójú o màá dúró dásìkò Olódùmarè eléyìí ti ríṣẹ́ wọ́n ti sọ fún pé tó bá ti ń bọ̀ kó fẹsẹ̀ rìn wá tó bá ń padà bọ̀ nílé mọ́tò ló máa gbé wọ ilé tó máa máa gbé wọ́n ti ṣètò gbogbo ẹ̀ sílẹ̀ ẹ wo túnjí náà túnjí tún jẹ two million bàbá jẹ̀bù ah, ọ̀gá o abẹ́rẹ́ pé àkọsílẹ̀ ìdáláyé ò ní tàsí ah, olódùmarè máwọn mi ràn ṣe tèmi náà nìrè jẹ́ káyé bá mi ju káyé bá mi. ọlákùnrin ikú wa àjọkú ni awẹ́wà àjọgbà ni. wòbí tójú bá ń pa ọkàn rẹ níbi tí ìfẹ́ bá wà gbogbo wa lójú ń pa o èlò gangan là ń san pa ẹ̀. sórí kì í ṣe àmúntòwò yẹn gan ló má ta bí ó ṣe pé ah, èmi lè ní èmi lánàá ṣé mi nìkan ni dúró ṣé ìwọ ló yẹ kó máa fún mi ni àbí mi ló yẹ kí n máa fún ẹ. ṣé mo complain fún ẹ ni mi ò sọ fún ẹ pé ó sú mi rí àbí mo hùwà sí ẹ tó fi lè rò pé bóyá ó sú mi ni n kò wọ́n tí mo mọ̀ pé tówó bá dọ́wọ́ ẹ̀ àjọ níní àbí nǹkan kọ́ mi nǹkan mi kọ́ ni ṣé tó bá di pé olówó tán ṣó fẹ́ẹ́ fi mí sílẹ̀ ni. báwo lè yín sọ̀rọ̀ báyìí èmi ò lè fojú olóore gúngi o no no no má rò bẹ́ẹ̀ fifty thousand ni. fifty thousand agbára ọlọ́run ká ṣé nǹkan tó wá jẹ́ kó di kúkúkúkú nìyẹn tó wà free pẹ̀lú mi látara má wọ̀rẹ́ relax ṣùgbọ́n I promise I will always be there for you ṣó ti gbọ́ excuse me mo ń bọ̀ kó túraká wá dìkù kúkú tó yé ni mo ń bọ̀. èrè wá fìgbà mi yẹ mí ẹlẹ́dá mi àpèsè ọ̀la fìgbà mi yẹ mí àṣẹ tẹ́ni tẹ́ni takítaníta àtàn ló jẹ́ kí n wá má gbàgbé ọ̀rọ̀ tó jọ sọ ní tí n bá ti wà níwájú wa wà lẹ́yìn mi. jọ̀wọ́ gbégé kúrò lọ́nà ọ̀la mi ò má jẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ gbogbo rẹ̀ tó tọ́ sí mi káráyé má má fi wọ́n mi. owó ọmọ wa láfíà kò máa wá mi wálé. ìbáyẹmí ìbámiyẹmí ìgbà tí bàbá yóò ní kánò máa sọ fún jáde orí ní ìbàjẹ́ sọ fún wọn lákìrẹ́ àṣẹ ire ológun ire lọ́sà fún ọ̀rọ̀ nípa mi. ìgbàyẹmí ìgbàlóyẹmí ìgbà tí bàbá yóò nígbà ló máa ń sọ fún mi. orí ni màdé sùn fún ọ̀rọ̀.